الحمد لله والصلاة والسلام على رسول الله أدعوك فون الله كيجي الله قلوبا النبي ومحمد صلى الله عليه وآله وسلم ẹni tọ́lọ̀ أبانا bá ná sí لا ayé pátá láti wá là wọn kúrò nínú òkùnkùn àánú kó máa mú wọn lọ sínú ìmọ́lẹ̀ ìmọ̀nà. ìkí àti gẹ́ ọba nàbì yìí sallallahu alayhi wa alihi wa sallam gbogbo ẹni tí ń gbọ́ pátápátá oṣù rọmọdọ́nù tọdún ìtọ́lọ̀ ọba aláyé ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ọlọ́nkọ́ wọlé ajé tóbi rẹ̀ kọ́ mọ́jà àfihàn panu lásán o ládàá oore ntí kálukú wa kó síwájú ọlọ́run níbẹ̀ Islam eléyìí tí ń dé sí etígbọ̀ wa láti kàn yìí tí ẹrú ọlọ́run bọba tọ́lá rẹ̀ gà kan láti ìlú ẹ̀dẹ́ tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ ẹrú ọlọ́run ọba tó ṣe onígbọ̀wọ́ ètò yìí ń bẹ gbogbo wa ká jọ sọ fún wọn yìí pé jazakumullahu khaira eléyìí náà ti tó kọ́lọ́mọ́ gbàgbé wọn lónìí ohun tó a fẹ́ bára wa sọ̀rọ̀ ń pa rẹ̀. òun ni wípé gbogbo alamọ̀ wípé mẹwàá ìgbẹ̀yìn Ramadan òun la wà báyìí mẹ́wàá alákọ̀ọ́kọ́ ó ti lọ mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì ó ti lọ mẹwàá ẹlẹ́ẹ̀kẹta òun la wá wà nú ẹ̀ báyìí ọlọ́run kọ́wọ́ lájú tóbi rẹ̀ ọlọ́run mọ́jọ bá wa dágbére láṣẹ pé àti soríire àti kéré ń o ṣé rí ọlọ́run bọ́ ọba tó láàrẹ́ ga tó dèmi àtìyìn ara tó bá wù ní máa dá pẹ̀láwọ̀ ẹ̀dá ẹ̀ eléyìí tí mò ń wa tá a bá mọ̀ yìí pé ọlọ́run ọba tó la rẹ̀ ga nínú àwọn ẹ̀dá ọ̀kan ní àwọn ó ṣẹ̀ṣà àwọn màláyíkà ní angels pẹ̀lú àwọn nǹkan kan tó dá yàtọ̀ ẹ̀dá yòókù kódà nínú gbogbo ó jìbìrìlù láàrin bákan náà lọ́dáwọ̀ èèyàn náà nínú àwọ̀ èèyàn ó tún kan yàtọ̀ sáwọn kan ó sàwọn kan ní prophets ó sàwọn kan ní messengers àwọn ránṣẹ́ ṣe gbogbo èèyàn ní ránṣẹ́ ọlọ́run ṣe ní ọlọ́run kìí ṣe gbogbo èèyàn lànàbì ọlọ́run tó lára ga yìí náà bẹ́ẹ̀ náà ló ṣe rí káàkiri gbogbo ilé ayé ṣùgbọ́n kì í ṣe gbogbo ààyè lọ́lọ́run bá bu ọlá kan náà fún bó ṣe wulẹ̀ kílù èèyàn rẹwà tó bó ṣe wulẹ̀ kílù èèyàn dáa tó èèyàn tó bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ ṣe hajj ń bẹ́ẹ̀ àfikún òde lù Mẹ́kà ọlọ́run ọba tún fi léèyàn pọ́n lù Mẹ́kà lé ṣé wàá rí bẹ́ẹ̀ náà wàá ló ṣe nínú àwọn àsìkò ọlọ́run ọba oṣù méjìlá níbẹ̀ nínú ọdún ọlọ́ni inna iddata shuhuri inda Allahi isna ashara shahra ọlọ́ni òǹkà oṣù lọ́dọ̀ òun ọlọ́run ọba tó láàrin ga méjìlá ni ṣé wàá rí nínú oṣù méjèèjìlá tó ṣe wípé òun ló ọdún yìí ọlọ́run wa wá mú oṣù ẹyọ kan ọlọ́run rẹ̀ lọ́tọ̀ kí lóṣù sewari oṣù rọmọdọ́ọ̀nù yìí yi ṣe wá pọ̀n náà létó tó ṣe pé ọpọlọpọ oore tí ń bẹ́ẹ̀ láti gbọ káàkiri káàkiri ọlọ́run tún wá dá mẹ́wàá gbẹ̀yìn yìí ó tún dáadáa lọ́lá lọ́tọ̀ tó ṣe wípé èèyàn gbọ́dọ̀ má lóore ẹni tí lóore ó ṣòfò àti yín ó ṣòfò. wa wa pé fi àyàmì dáhàrí na fahad ọlọ́run ọba ọba tó láàrẹ já ní àwọn àsìkò kan tí ó ṣe wípé yìí máa ya ọ̀rẹ́ rẹ̀ lu àwọn ẹ̀dá rẹ̀ bó bá ṣe wù wọ́n ni ẹ̀bùn ni yóò sàmà tọ̀rọ̀ yóò sàmà fáwọn ẹ̀ lẹ́bùn ni tí kálukú bá ti ń fẹ́ ní ọmọ rí ẹni tí ń fowó rí ẹni tí ń fọmọ rí ẹni tí ń fàlàáfíà rí ọlọ́run ọba láwọn àsìkò kan tó fi kalẹ̀ báwọn tí ó ṣe pé àwọn anábà muhammad sallallahu alaihi wa sallam ó wà ní fataharọ́dù láhà ó ní irú àwọn àsìkò yẹn tọ́lọ̀ máa ha dáadáa káàkiri yìí ha gift orire, gift alaafia, gift sọ gift owo gift dúkìá gift ìfọkànbalẹ̀ onye ní sallallahu Alaihi wa sallam ó ní ẹ ṣojú rẹ o ó láwọn àsìkò kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ìgbà anaba muhammad sallallahu alaihi wa sallam wa ni pé la'alla ahadakum an tusibahu nafha bóyá nìkan nu yín náà nítorí náà ń fẹ́ nínú orí lọ́dọ̀ ọlọ́run bọba tó la rẹ́gà bóyá yọ tẹ̀ lọ́wọ́ fala yashqa ba'daha abada ẹni tí irú orí báyìí bá tẹ̀ lọ́wọ́ ọlọ́run kọ́ mọ́ sí eléwé mi àti anaba muhammad sallallahu alaihi wa sallam ó ní òtún sórí ibú mọ́ láíláí. ilé ìfijọ́ jẹ́ kí àwa mùsùlùmí Nílùú àsìkò yìí ọlọ́run bá ń há orí o tó bá wù ọ láti rí gbà ọ̀yà sojú kòkòrò ẹ̀ ọ̀yà sojú kòkòrò rẹ̀ inú oṣù rọmọdọ́ọ̀n oṣù oríire ni oṣù rọmọdọ́ọ̀n ọjà yàtọ̀ púpọ̀ ara àsìkò téèyàn lè lò téèyàn lè fi sọríire ni fún alákòjúwe kan Muhammad sallallahu alayhi wa alayhi wa kan wọ́n gba islam wọ́n ń pe àwọn méjèèjì ara àdílé kan tí wọ́n ń pè ní kòdọ́rà kò ní wọ́n ti wá. àwọn méjèèjì asilama ma'an nabiyyi sallallahu alayhi wa alihi wa sallama àwọn méjèèjì gba islam ọjọ́ kan náà ní a gba islam ọjọ́ kan ní a gba islam papọ̀ àwọn méjèèjì sì gba sílámù ọwọ́ ànábìwá muhammad sallallahu alayhi wa sallam ní àti gba sílámù wá ń sin lọ́wọ́ àwọn méjèèjì ń sin lọ wàṣítòṣìhídà àhàdùhùmá ọ̀kan nù wọn bá tẹ̀lé ànábì lọ ogun àwọn méjèèjì náà wọn jọ lọ ogun ṣùgbọ́n kan nù wọn kó sójú ogun ẹ sì mọ̀ wípé ẹni ọba kó sójú ogun ẹ̀sìn kìí ṣogun bú táwọn èèyàn ń jà láyé nísìnyí tọ́lọ́wọ́n bọ̀ ọ̀ràn wọn ò ti ń pa àwọn ìdá ọlọ́wọ́n bọ̀ ọba tó láàrẹ́ ga láì lẹ́tọ̀ọ́ ẹni ọba dánrú rẹ̀ wò lè kò lè lọ kò sí jẹ́ àjùbú àwọn èèyàn ń ṣe nísìnyí pé tí wọ́n ń ṣe yẹn ìbínú ọlọ́wọ́n ọba ni ó fà fún wọn. ọlọ́run má bínú sí wa tọ́yìf ìkànnà wọn kó sójú ogun ẹ̀sìn èkejì òun sì wà láyé òun sẹ̀mí lọ kó tó di pé ọlọ́run ọba ọba tó láàárẹ̀ gan ọgbẹ̀mí tiẹ̀ òun tún sẹ̀mí fún didi ọdún kan lẹ́yìn tí kejì rẹ̀ ti kú tán ẹni tó gba hadithi yìí wá látọ̀dọ̀ anábìá muhammad sallallahu wa sallam àbúrò rẹ̀ ló ṣùgbọ́n sàbẹ́ tọ́mọ àwọn méjèèjì ó là ń pè ní Talha bùnà Ubaydillah ó ní fa uritu àlìjánàtà ó ní mo bá sùn mo bá ń lálàá lọ́jọ́ kan mo bá rí àlìjánà fẹ̀rọ̀ àìtù fiha àlìmọ̀ àkọ́rọ̀ mínhùmá mo wá rí wípé nígbà tí mo ń wo àlìjánà báyìí tí màá wo àlìjánà mo wá rí wípé ẹni tí ò kú sógun torí ẹni ó bá ti kú sógun ládàá rẹ̀ pọ̀ gbogbo wa la mọ̀ á tàn níbi wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa ṣùgbọ́n tó yà mí lẹ́nu ni pé mo rí pé eléyìí tó ó tún lọ́dún kan tóun ò kú sójú ogun òun gangan lọ́wọ́ akọ́kọ́ wà lìjẹ́ náà síwájú ẹni tó kú sójú ogun ẹ̀sìn ah onífà àjẹbùtù eléyìí wá sẹ́mi lè mà fà àjẹbùtù lè záàlì ká eléyìí yà mí lẹ́nu fà àṣùbà tó ìgbà máa fẹ́zàkẹ́rìtò záàlìkà lè rọ̀súlìláhì sallallahu alaihi wa sallam bá wá bá nàbí sallallahu alaihi wa sallam nílẹ̀ ànábì ah mo mà rí mẹ́rin rí ànábì ní mi lọ rí ó ní mo sùn nígbà tí mo sùn mo wá rí pé àwọn alágbájá àti tàmẹ̀dò tí wọ́n gbà síláàmù lọ́jọ́ kan náà tí kanu wọn tó wá lọ kú sójú ogun ẹ̀sìn ọlọ́run tí kejì tí ọ̀hún ọ̀tẹ̀ wàá kú sójú ogun ẹ̀sìn lòún kú sí òun kó sórí ibùsùn ẹni ṣùgbọ́n ohun tó wà jẹ́ náà síwájú ẹni tó kú sójú sí ojú ogun ẹ̀sìn èyí ti jẹ́ ànábì sallallahu alaihi wasallam ah, ànábì ní sallallahu alaihi wasallam alaysa qad sama ba'dahu Ramadan ṣé eléyìí tí ọlọ́dún kan sí kó tó kú lẹ́yìn eléyìí tó kú sójú ogun ṣé kìí ṣe wípé lẹ́yìn ọdún kan tó lò sí oṣù Ramadan bá aláyé tó gbà ní ṣe bá sọ̀rọ̀ mọ̀dọ́nù bá láyé tó sì gba oṣù rọ̀mọ̀dọ́nù lẹ́yìn ẹ̀ eléyìn náà tó láti jọ wà lìjọ náà ṣáájú ẹ̀ anáṣọ́ aláàrẹ wà lẹ́wọ̀n sọ́là ní pé tó wá wá dúró òun tó tún kí lẹ́rìn lẹ́yìn oṣù rọ̀mọ̀dọ́nù oṣù oríire ni ó téèyàn bá gbà bó ti yọ gbà á gbogbo dáadáa tí ń wá láyé ní ọ̀tẹ̀ lọ́wọ́ gbogbo aburú tí ń sá fún tí fi ń wọlé adáhunṣe kò ní ní ìdílé adáhunṣe tọ́lọ́mọ bó fìlà pọ̀ oṣù rọ̀mọ̀dọ́nù tá ń sọ̀rọ̀ ń parẹ́ yìí

iye ọdún mélòó ló fẹ́ lò láyé àwọn màláíkà ọkọ̀ kí náà sì kí tó fẹ́ lówó ni àbọ̀ fẹ́ jẹ́ tálíkà wọ́n lọ kọ́ ṣé yóò sórí ire tó bá dáyé ní àbórí ibú lọ́fẹ́ ṣe gbogbo nǹkan ni wọ́n kọ́ lẹ̀ sí ẹ̀ríta alákọ̀ọ́kọ́ tí mo sọ yẹn kádàrá tọ́lọ̀ ti kọ́ ká tó délé ayé ni eléyìí tí mo sọ ní ìsìn oní máa ń pè ní alùkọ́dàrú lẹ́wọ́n mú rí kádàrá tó ní ṣe pẹ̀lú táìmù tá a fi lò láyé ṣé wàá rí kádàrá kan bẹ ọdọọdún lọ́lọ́run ọba máa ń kọ láti rọmọdọ́ọ̀nù eléyìí tó bá ti parí bí rọmọdọ́ọ̀nù tó ń bọ̀ tí ń bọ̀ kí ni ó ṣe lè sí ọ kí ló ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ò ní wọn kọ lóru Lailatul Qadri Allahu akbar ọlọ́run ọba ọba tó láàrin ga ó ní inna anzalnahu fi Lailatul Qadr ọlọ́run ní àwọn aláṣọ Al-Qur'ani ní òru Lailatul Qadri wa ma adraka ma Lailatul Qadr kí ni ó di ọmọ nǹkan tí ń jẹ́ Laylatul Qadri ọlọ́run ọba ní Laylatul Qadri khayrun min alfi shahr ọlọ́run ní òru Laylatul Qadri olóore ó ju ẹgbẹ̀rún oṣù lọ ẹ̀rí nǹkan alimami Ibn Kathir nínú tafsir rẹ̀ ó ní ìdí tọ́lọ́run fi sọ sóra ìkálẹ̀ ó ní kí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó pìtàn ẹnìkan fáwọn sàbíẹ̀ ẹni yìí ara àwọn ọmọ Israeli ni ara àwọn Israelites ni fún odidi ẹgbẹ̀rún oṣù more than 80 years òun ní fi ń ṣètò ọlọ́run tó gbé ìdà tí ń jagun sójú ọ̀nà ọlọ́run tí ń dààmú nítorí tọ́lọ́run kó tó di pókú ah! àwọn sàbí wa ń wò pé èèyàn fi more than 83 years àbí 84 years ó fi sin ọlọ́run bóò lèèyàn ṣe fẹ́ bárò àwọn eléyìí bóò lèèyàn ṣe fẹ́ bá wọn ọlọ́run bá wa fẹ́ káwa mùsùlùmí ọlọ́run wa sọ súrà kalẹ̀ wípé òru ọjọ́ kan péré tọ́lọ́mọ ọba tọ́lá rẹ̀ ga tó bá fi ọ́ ṣe kòǹgẹ́ rẹ̀ ó lóore ju gbogbo táìmù tẹ́ni yẹn fi ṣe tọ́lọ́mọ ọba tọ́lá rẹ̀ ga lọ. ẹ̀yin ẹrúṣin ọlọ́run àsìkò tá a wà yìí mẹ́wàá àgbẹ̀yìn yìí òun lọ́lọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ló fi lẹ̀ látò lọ́kọ́ dírì sí ẹja wà ẹja aṣojú kòkòrò rẹ̀ kó lè jẹ́ ọjọ́ wípé gbogbo ohun tí kálukú wa bá ń wá ọlọ́run bó fi lè à lọ́wọ́ mẹ́wàá àgbẹ̀yìn nù Ramadan pàtàkì débi wípé ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga tún fi búra nínú alukur'an kẹyì ọlọ́run ní wàlífàjìrì mo fà fèmọ́ júmọ́ mo fi búra wàlàyálì àṣìrìn àtàwọn òru mẹ́wàá kan òru ọjọ́ mẹ́wàá kan ọ̀pọ̀lọpọ̀ àwọn kan náà àwọn onítafsírì wọ́n lóru ọjọ́ mẹ́wàá yìí ni àwáhírù àláṣírù àwáhírù ní ramadan òru ọjọ́ mẹ́wàá nínú oṣù ramadan màmá wa aisha radiyallahu ta'ala anha ولا náà محمد صلى الله عليه وآله وسلم إذا دخل ìgbà àdákọlẹ̀ làásìrò tí رمضان àgbẹ̀yìn ramadan bá ti الليلة báyìí àhẹyà lẹ́yìnlá yóò وأيقظ أهله yóò kírun kò ní fòrò sùn wà áyé kọ́lọ̀ ẹ̀hẹ̀lá yóò jí àwọn ìyàwó àtọmọ fámìlì rẹ̀ yóò jí wọn lẹ̀ wà jájà ànájọ bẹ̀rẹ̀ sí ni mo ṣe gbìyànjú yóò mọ̀ ṣe pẹ́pẹ́ fúru lọ síwájú ọlọ́run wà lè mi ìzà yóò di ìró rẹ̀ pani tí ó mọ́ra tí ò ní jẹ́ káwọn obìnrin àti àwọn ìdíwọ́ tí máa bọ́kùnrin ní àsìkò ooru kò ní jẹ́ ó dà wọ́n láàmú yóò wà mójútó ìjọsìn ìyẹn ló fà tó fi jọ jẹ́ pé mẹ́wàá àgbẹ̀yìn tó dé yìí ẹ dákun èèyàn ọmọ ìyá mi tá à ń gbọ́ mi níbikíbi tá a bá ti ń gbọ́ mi ẹ̀já lò ó láti fi ṣèjọsìn fọlọ́run bó ti tọ́ bó ti yẹ kí làwọn nǹkan tó yẹ ká mójútó ní ẹnu ibi tí rọmọdọ́ọ̀nù kù sí mẹ́wàá àgbẹ̀yìn kí làwọn nǹkan tó yẹ ká mójútó kí làwọn ìjọsìn tó yẹ ká máa ṣe ẹ dákun nǹkan alákọ̀ọ́kọ́ ká ṣojú kòkòrò bóun ni Lailatul Qadri ò sì ní bọ́ máa lọ́wọ́ bí lẹ́yìn Lailatul Qadri ò sì ní bọ́ máa lọ́wọ́ ẹja gbálà yìí tí wọ́n fẹ́ ṣe dáadáa o Lailatul Qadri ó bẹ̀rẹ̀ láti ìgbà tí oòrùn bá ti wọ̀ ni o ẹni tó bá fẹ́ wá Lailatul Qadri tí ó rí láti àsìkò yìí lọ tí rọmọdọ́ọ̀nù ó fi parí kò gbọ́dọ̀ mí ìsìn magribi torí nǹkan pè ní láìlà lóòrù nínú Islam ó ti bẹ̀rẹ̀ látàsìkò magribi tó o lọ da ọ àsìkò tó yẹ kó kírun ọ lọ fi ń jẹ omi ìsìlẹ̀ láti kọ́ dírí lọ́nu o ẹ dákun gbogbo ẹni tí ń gbọ́ pátápátá táwa fẹ́ sórí rẹ pẹ̀lú òru kádàrá yìí yìí lọ títí kálẹ̀ tí rọmọdún fi tán make sure wípé àmì ìsìnrún mọ́gíríbì ń kí mọ́gíríbì tán ká kó bùkátà wá síwájú ọlọ́run nǹkan alákọ̀ọ́kọ́ nu bá wá ṣe ká make sure wípé ìrun àṣàmú bó ti ẹ̀ pásìkò yìí wọ́n ní a máa lọ mọ́ṣáláṣí kí kálukú kóyàwó àtọmọ rẹ̀ jọ kó náà ṣáájú eléyìí tó bá màánú kí ó bó ṣe kúlí wà lọ́hùn lọ́mà kúlí àwòzò bọ́rọ́bì náǹsì lọ́mà kúlí àwòzò bọ́rọ́bì fálákì lọ́mà kọ́ máa gbì í bí ọba mọ̀jú mẹ́tẹ̀ẹ̀ta náà lọ́kọ́ máa pààrà rẹ̀ tó náà fi kíráká mọ́kànlá ọlọ́run ọbọ̀ gbàǹjọ̀sìn ẹ kí n lé ẹ mọ́ lọ yọ́ kí n bì kan ẹ tẹ̀lé ní táwọn ìjọba ń sọ ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu torí àǹfààní ara wa náà ni torí àǹfààní ara wa náà ni ẹ̀sìn Islam ẹ̀sìn tó pé ni kì í ṣe dandan ni kí bàbá bá dé mọ́ṣáláṣí ọlọ́run lè gbàdúrà wa yọ gbà á pẹ̀lú ògo rẹ̀ ẹ dákun Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí mẹ́wàá àgbẹ̀yìn bá ti dé bàrà tí mo mójú tó nu yóò dìde yóò rí wípé òun mí ìsì irun pé àdìde kírun lóòrù títí àwẹ̀ rọ̀mọdọ́nù fi parí ẹ dákun ẹja mójútó kódà yóò di ìyàwó yóò jọmọ ìwọ bàbá ìwọ náà ṣáájú ṣáájú ṣáájú káwọn ọmọ rẹ ó tó lẹ́yìn rẹ kíyàwó ó tó lẹ́yìn rẹ máa kí ọlọ́run ọbọ gbà ẹ dákun àṣìṣe kan bẹ́ẹ̀ bí táwọn èèyàn máa ṣe tó ní agbára wọ́n ní wípé ẹlòmíì ìrún aṣámú tọ́lọ́run ọba ṣe lófin táwọn nábì sallallahu alaihi wa sallam ṣàlàyé rẹ̀ fún wa kò ní kí yóò á máa mú àwọn àwé ìgbàlódé kan káàkiri nọ́fìlà òru òní rákà mẹ́jọ sálámà mẹ́rin iná àti iná mẹ́ta mẹ́ta lórí rákà kọ̀ọ̀kan eléyìí ò sí ní ẹ̀sìn Islam o eléyìí ò ṣe ní téèyàn lè fi wálé látòlù kọ́dírì tí ó fi rórí rí ń bẹ́ o tó bá fẹ́ wálé látòlù kọ́dírì gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan má jẹun magribi ọ̀bọ́mọ ọlọ́wọ́ má jẹun ìṣáyà ọ̀bọ́mọ ọlọ́wọ́ ní jàmáà táwọn àbálẹ̀ kí ń jàmáà mọ́ṣáláṣí nítorí àsìkò tá a wà yìí kí jàmáà tiẹ̀ náà pẹ̀lú ìyàwó àtọmọ lẹ́yìn ìgbà náà ẹ̀rí pẹ̀ka sámú ọlọ́run ọ̀bọ̀ gbàǹjọ́sìn ń fi àsìkò ń yẹ dáadáa. nínú nǹkan tó yẹ ká mójútó ní àsìkò mẹ́wàá àgbẹ̀yìn yìí ọjọ́ mẹ́wàá tó kù tí ó fi tán yìí nínú nǹkan tó yẹ ká mójútó ni pé irun ọ̀ranyàn irun ọ̀ranyàn márààrún lójoojúmọ́ ẹjọ́ gbìyànjú ká kí wa àmọ́ kí oore tọ́pọ̀ ń ń bi irun ẹ dákun kí ó tó dé nínú ti ìgbà tí tún dé tán kò tí ì téèyàn bá fẹ́ ṣoríire nínú Ramadan kó má parun tí o ọlọ́ni wa mórí ahlaka bis salati àwọn ẹbí rẹ̀ láṣẹ kan máa kírun wastabir alayha ìwọ náà ṣe sùúrù lórí irun ẹjọ́ máa kírun ọlọ́run tó ó ẹni ó ń tó ròyìn wọn ọlọ́run ní àwọn tí wọ́n wá lẹ́yìn wọn yìí àdọ́ ẹ̀sọ́ra àtà ní táwọn ń ṣe ni kí wọ́n rárun láre ni wọ́tẹ́rọ àwùṣahawat àwọn adùn ìgbádùn ni wọ́n mójútó ọlọ́run ní fasáwọ́ fayẹlù kọ́wọ́ náà kọ́ ìyà ọ̀rọ̀ wọn ní lójútùú wọn jẹ ìyà dákun torí tọ́lọ́run ìwọ́ tó fẹ́ ṣe oríire nínú oṣù rọ̀mọ́dọ̀ níbi tó kù sí dákun irun ọ̀ràn àyàn ẹ̀já mọ̀ kí lásìkò rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ni ọ̀mọ̀ yìí pé ìyìn tá ń tọrọ ntí o tí ìdí ọ tẹ wá lọwọ onípa àti ìmójútó òrùn ẹ jẹun fún yín lákòójúwe kan tí ó jẹ́ kọfí mi àti ẹ. Ah, ànábì wa Isa alayhi salatu wassalam ìkan náà ànábì ọlọ́run tí ọlọ́run ọba anáṣá àwọn ọmọ Israeli tí gbogbo wa ti mọ̀ ìyá rẹ̀ Mariam ìyá rẹ̀ Mariam ẹni tó tọ́ Zakaria ní jẹ́ ànábì lòun náà ànábì wa Zakaria. ànábì wa Zakariya yìí láti ìgbà tó ti fẹ́yàwó tó ti délé ayé ó tọrọ ọmọ tí ọlọ́run bò fún lọ́mọ ọwọ́ ọmọ títí títí títí kọ̀ọ̀rọ̀ ọmọ títí tó fi wá darúgbó gbogbo orí rẹ̀ funfun ìyàwó rẹ̀ dàgbà ó kọjá menopause ọ̀rọ̀ menopause kò lè bímọ ìrètí ọmọ wa sọnù ṣùgbọ́n nítorí pé àwọn ẹni ọlọ́run àwọn èyí sọ̀rọ̀ ètí nù tiẹ̀ kò sínú òṣèṣì tí wọ́n lè bára àwọn èyí sọ̀rọ̀ ètí nù. nítorí wà ń bẹ lọ nípé ìrọ̀ ọlọ́run ọba tó la rẹ̀ jà ní wàhánà ilẹ̀ azùn mi ní eégún mi ti lẹ ibi tí mo lẹ dé mo lè dá súnmọ́ obìnrin eégún ti lẹ wọ́n ṣàálà gbogbo orí mi ti kẹ́ fún kíkẹ́ wú ní gbogbo orí mi láti wọ́n láwọn dọ̀ ayé bí ṣàkíyà ṣùgbọ́n mo mọ̀ ọlọ́run gbogbo gbà mọ̀ ń pè ìdákẹ́ mo mọ̀ bó ṣe bẹ lọ́wọ́n bọba tó la rẹ̀ ga tó ọlọ́wọ́n bò fún lọ́mọ ṣùgbọ́n ń dọ̀ wá yá wọ́n wá gbé mariam ìyá ànábì wa ayíṣà alayhi salatu wassalam wọ́n wá gbé wọ́dọ̀ rẹ̀ pọ̀ ní kọ́ bá wọn tọ́ torí pé ó jẹ́ èèyàn rẹ̀ gbogbo èèyàn ní dùn páwọn fẹ́ tọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n mú jẹ tiẹ̀ lọ́lọ́wọ́n bá ní ọ jáde gbogbo ìgbà tí ànábì wa zakariya alayhi salatu wassalam tó bá ti wá ń dọ́dọ̀ mariam ìyá ànábì ayíṣà yóò wà máa bàjẹ́ mú lọ́dọ̀ rẹ̀ wọ́n wò pé irú ọmọ àràwọ̀ lélẹ̀ irú ọmọ àràwọ̀ lélẹ̀ oúnjẹ ibo ní tó ní oúnjẹ bóò lóúnjẹ bó lóúnjẹ ń gbà dọ́dọ̀ rẹ̀ tí wọ́n ń bi ọmọ kékeré ọmọ yóò ní anna lákì hàdà ti oúnjẹ wa mọ́ríàmù náà sọ fún mi pé owó wà mí nàá ń dìlà ọlọ́run bá ní mú oúnjẹ wà ọlọ́run bá ní mú oúnjẹ wà ah ìyẹn tún ó tún máa

ọlọ́ni àwọn màláíkà kan máa pè báwọn wa huwa qa'imun yusalli fil mihrab wa huwa qa'imun yusalli fil mihrab nígbà tó nàró tó bẹ̀rẹ̀ irun tí ń kírun fọlọ́ orí irun ni gbígbàdúrà débà tó o bá ń fẹ́ gbígbàdúrà ó mójútó run àdúrà Zakariya ọgbà nígbà kankan orí irun lọ́lọ́run ti bá gbà ọlọ́ni àwọn màláíkà pè é nígbà tí ń ẹ máa fún ròdù ní pé yóò bímọ ẹ wàá máa rárá tọ́lọ́wọ́n bá ṣe fún ọlọ́run ni yóò bi ọmọ tó tún wá bí ibọ́ ọmọ obìnrin ni gbé wá ọ ń tọ́jú ọmọkùnrin ni wọ́n kódà náà ni ó máa bó tún wá lé ọlọ́run jẹ́ wípé anna bi Yahya musaddiqan bi kalimati min Allahi wa sayyida ọmọ rẹ yóò ní lédà ni ó jẹ́ kò ní wà lára àwọn led irú ọmọ òwúlà tó ń fẹ́ láyé ọlọ́ni wà nàbí yà wà ọmọ gan kó lè Mariamu gbé wọ́dọ̀ rẹ ọmọ dáadáa ni ọmọ rí ni òun náà bá ànábì ọlọ́run ṣùgbọ́n ọmọ tiẹ̀ gangan ànábì ni ó jẹ́ ànábì ni ó tún jẹ́ èèyàn rí ni ó tún ẹ dákun bẹ́ẹ̀ bá ń wọ́ ọmọ gan oríṣiríṣi ọmọ ẹ̀mọye ọmọ kó ló ti gbé ọpọlọpọ òbí sínú àdánwò àwọn àsìkò tó àbáyé táwọn èèyàn tọrọ ọmọ tán wọn tọrọ ọmọ lọ́dẹ tí ti tọrọ ọmọ wọn lọ tọrọ ọmọ ń lé òsà ilé nǹkan ìgbà tó yẹ máa jẹun ọmọ lọ máa ran wọn sọrùn ọlọmọ fún wa ọmọ rẹ ní ọmọ báyìí wọn náà ń wọn náà ń tó nna bi ọba ṣe lè já anabi torí pé kò lè sá ànábì wọn yóò wá wà mínà sọ́ọ̀lẹ̀ ìyìnà inú àwọn èèyàn rí tí ó mọ̀ fún dáadáa kí lórí rẹ̀ tí ó mọ̀ ra àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba lọ́wọ́ tí gbẹ́sìn tọ́lá gágá táwọn èèyàn tara rẹ̀ sórí rẹ̀ tí àwọn tara tí wọn náà bá ń lọ́dọ̀ orí ló ti ṣàdúrà kọ́lọ́n wàá fún lọ́mọ orí ìrun ni orí ìrun lọ́lọ́wọ́n bọ́ bá tọ́lá rẹ̀ gáfi fún lọ́mọ kódà nígbà tí ìró pé yóò bí ọmọdé ó náà tún wọ́n yí pé ṣé sì pọ́síbù wọ́kọ́ dìbò alágọ̀ ní alikibaru mo mọ̀ ti gbò wọ́n mọ́rọ́ àti àkìrọ̀ ìyàwó òun gan agan ni kò lè bímọ ọlọ́ni kadhalika Allahu yaf'alu ma yasha bọ́lá ọlọ́run ti rí nù àrà tó bá wù ní máa dá lójú ẹni tó bá fẹ́ rí oríire eléyìí ti ń bẹ nínú mẹ́wàá àgbẹ̀yìn nínú oṣù rọ̀mọ̀dọ́ọ̀nù yìí ẹ dákun torí ara nǹkan tá a mójútó òun ni irun kíkí tíyàn bá ti ń kírun dáadáa ìrun ọ̀ranyàn tí ń kí dáadáa ń tọ́ wọn sórí rẹ̀ ayé àtìtọ́ ẹ̀rí anábà Muhammad sallallahu wa sallam ọmọ nǹkan tá à ń fẹ́ ọmọ nǹkan tá à ń fẹ́ nínú nǹkan tá à ń fẹ́ láyé kò sẹ́nìkan tí ń bẹ́ẹ̀ kí dúkìá òun wà secured kọjọ wájú òun future òun kó wà secured ẹ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń rò láyé à ní security fún náà ń sáká Allahu Akbar anábìá Muhammad sallallahu alayhi wa sallam ó wá ní man salla subha ẹni ó bá kírun àsùbá tó kí fọlọ́n bó ti yẹ kó kí kana fi dhimmatillah lọ́jọ́ náà abẹ́ ìsọ ọlọ́run ọba ni ó wà ìwáyà mi sọ pé fi jàmáà àti àwọn mi sọ pé fi jàmáà àti yẹn ò sí ń bẹ́ẹ̀ ẹni ọba kírun àsùnbà tó kí bó ti yẹ kó kí lásìkò rẹ̀ tó kí pẹ̀ níjàmá kíáná fi zimmatillah abẹ́ ẹ̀sọ́ ni ó wà ń jọ ọlọ́run ọkọ̀ ọkọ̀ mọ̀ ẹ̀sọ́ ń jọ ọ̀nà ẹ dákun ẹja máa kírun. ní àwọn tó yẹ ká mójútó nínú mẹ́wàá àgbẹ̀yìn nínú rọmọdọ́ọ̀nù yìí òun nìrun kíkí o òun nìrun kíkí o ìrun kíkí ìrun ọ̀ranyàn náfìlà tí wọ́n yàn fún ọ àdúà tí wọ́n fún ọ nǹkan kan tí wọ́n ní ọmọ àtọrọ kọ pàtàkì tó run àdúrà ò lè gbà ń lori bí ó ti gbà lórí irun ẹ̀ẹ́rí nínú láyà nípa Muhammad sallallahu alayhi wa sallam àti ní gbogbo ìgbà báwo omi tí ó jọ ọ̀rọ̀ ẹnìkan wọn tí bá ní ìdí omi yóò nìjà lọ sì lọ tí bá ti kírun wà tí gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ bọ́jọ́ tó sọ́kùnkùn biribiri ìran lànàbí ó tún lọ kí sallallahu alayhi wa sallam ọlọ́run sì ti kú. bí ìpànìyàn kékeré bá dé tí wàhálà bá dé ànábì ò tún ní fi ìrun lẹ̀ ọlọ́run bó sì ká kú tí wọn náà bá fẹ́ kọ́lọ́run gbọ́ bùkátà rẹ̀ kọ́lọ́run bá ká nira rẹ̀ kú mójútó òrùn pẹ̀lú ògo ọlọ́run bá ọba tó láàrẹ̀ ga àwọn nǹkan tó yẹ ká mójútó nínú mẹ́wàá àgbẹ̀yìn yìí á tẹ̀síwájú lórí rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run lórí ìkànnì yìí lórí prógráàmù wa yìí ní ọ̀la pẹ̀lú ògo ọlọ́run bọba tọ́lá rẹ̀ ga ẹnu eléyìí tá a sọ yìí ọlọ́jọ́ sàǹfààní fẹ́ni tó sọ àtẹni tó gbọ́ ẹni títí ń bá yín ni alimam habibullahi edewi lórí prógámù eléyìí tó ṣe wípé ọ̀kan nínú àwọn ẹrú ọlọ́run bọba tọ́lá rẹ̀ ga láti ìlú àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ tọ́lá rẹ̀ ga nínú àdúrà máa làwọ̀ dúkìá wọn ọlọ́mọdé àbùkù ọba aláìlájọ́ ọmọ lẹ́kùn sí ni mọ́jọ́ wọn rà padà sí burúkú wà wá ládàbò àwọn ọmọ tó ṣe fún wọn àti gbogbo ẹbí wọn ọlọ́mọba aṣọ wọn mọ́jọ́ wọn kọsẹ̀ mọ́jọ́ wọn ṣe tiwọn lọ́tọ̀ ọlọ́mọdé wọn máa kọ̀ sí ni mọ́jọ́ wọn pẹ̀ ní wà adkhilhum aljannata ìdí ọlọ́run àbẹ̀ ọ́ aljanna aljanna firdaus ọlọ́run mọ́ sí eléwọ̀ fáwọn tí wọ́n bá wà ṣe olùgbọ̀wọ́ prógráàmù yìí ọ̀dà pẹ̀lú ògo ọlọ́run àtúmọ̀ pàdé lọ́la máa sàlámù وإلى اللقاء